adúpẹ́ fún ọlọ́wọ́ ọba ọba tí ó tún ṣe nírọ̀rùn fún wa láti pàdé láti lè máa bá kíkà síra Shaykh al-Islam Ibn Taymiyyah rahimahullah tí a ń pè ní Aqidatul Wasitiyyah níbi tí a kà ní jẹjọ òun náà ni ọ̀rọ̀ nípa al-Qur'an ikú al-Qur'an hakikatan ọ̀rọ̀ lọ́wọ́ bá ní ní òdodo nípa pa àìṣà àwọn àlàyé tí sheikh fika gbóyí nípa ọ̀rọ̀ al-Qur'an àmọ́bí tí a kà lónìí nípa tó ní ń ṣe pẹ̀lú àdìsọ́kàn ahli sunnati wal jama'a òun náà ní nǹkan tó ní ń ṣe pẹ̀lú àwọn àdìọ́kan tó jẹ́ ti alìsúnnẹ̀tì wal jamaa tí ó pé àdìọ́kan yìí náà ní àdìọ́kan sọ̀hábà nẹ́bí sallallahu alaihi wasallam tí wọ́n gbà látọ̀dọ̀ nẹ́bí sallallahu alaihi wasallam in tí ara ní gbígbín jáde tọ́kàn yìí òun náà ní àwọn oríṣiríṣi nǹkan ti wá lọ́nà ní àlàyé tí ń jẹ́ kókó ti alìsílẹ̀ wal jamaa fún òun níbi tí ṣókè tó wá be ṣàlàyé lónìí òun náà ni ojúbel iman bi ru'yati ahli al-mawqif rabbahum wa ru'yatihi ba'da dukhul al-jannati قال المصنف رحمه وبكتبه وبملائكته وبرسله الإيمان بأن المؤمنين يرونه يوم القيامة عيانا بأبصارهم كما يرون الشمس صحوا ليس دونها سحاب وكما يرون القمر ليلة البدر لا يضامون في رؤيته يرونه سبحانه وهم في عرصات القيامة ثم يرونه بعد الدخول الجنة كما يشاء الله تعالى نبي تشخ تكي وجي مفهوم لنا بيا بوي بيا تتوقع آل السنة والجماعة هنا لأجوب الإيمان إذا الدم náà ni pé a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ ọ gbọ́dọ̀ jùkú nínú ẹ̀mí wa bí ru'yati si mawqifi rabbahum pípẹ́ ń gbà tí olùwọba subhanahu wa ta'ala tó bá dá gbogbo àwọn dúró tó bá dá gbogbo dúró ibùdá dúró yẹn ni pé lẹ́yìn ìgbà tí wọ́n bá gbé wa dìde lójọ́gbìn alkiyama lẹ́yìn ìgbédìde ta wà ní ààyè ìdánidúró òǹkàlùkù ààrẹ ọlọ́wọ̀n ọba níjọ́ yìí wàrùyẹ́tù bákaná átún rí olúwa ọba báadà dùkúlẹ̀ jannati lẹ́yìn gbà tí a bá wọ aljanta lẹ́yìn gbà táwọn aljanna bá wọ aljanna tán kọ́lọ̀ ọba kú fi àwọn náà sí inú wọn tí a bá wo ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí a ṣe mà tí a ń sọ pé kí ní ìní àpídà alìsúnàtì wal jama'a òun náà ni nǹkan tí wọ́n gbà lọ́tọ̀dọ̀ annabi sallallahu tó ṣe pé kò sí èméjì mẹ́nu ẹ̀mí wọn àti mọ́ fẹ́ ló kan ọ̀rọ̀ yìí ipé gbogbo ìfẹ́ bá ń gbọ́ tán àfábá ń sọ pé eléyìí ni àkídà lè súnnà wal jama'a tí wọ́n ń sọ ní pé nǹkan tó wá látọ̀dọ̀ ànẹ́bì ẹni pé àdìọ́kàn mùsùlùmí a máa tí wọ́n ń fà tí wọ́n fi padà tí wọ́n fi ń yan ipé ti ahli sunnati wal jama'a òun ni pé àwọn oríṣiríṣi ti jáde ní àsìkò tí nǹkan yẹn wá ń tako èyí tó jẹ́ sí pínlẹ̀ ẹ́rí pé ṣéèkì ní dandan òun náà ni kí o ní ìgbàgbọ́ ipé ààrẹ ọlọ́run ọba ó túmọ̀ sí pé nkankan ti jáde tó ń takò ìgbàgbọ́ yẹn àwọn kan jáde wọ́n kí wọ́n ní àwọn Mu'tazila àwọn sọ pé àdàlán àti ní alkiyama tàwọn afá súnà wọ́n gbà pé títírí ọlọ́run ọba lé ayé kò sí ṣe bẹ rí ọlọ́run ọba wọn nílé ayé tó ní mo rọ́lọ́run àbíkó ní pé ọba ní àbíkó ọba tí ò ṣe ànábì ọba àwọn ànábì ọlọ́run gan-an Annabi Musa alayhi salam kò rí Ọlọ́run Ọba. Annabi sallallahu alayhi wa sallam kò rí Ọlọ́run Ọba. Àwọn kan bẹ tó nípa àwọn rí Ọlọ́run Ọba. Sùrù eléyìí àṣejù ní kí o ní pé ìyàn rí Ọlọ́run, àbí kí o ní pé awha ilayya rabbi. Ikú olúwọba mi ó fi wá ìrọ́jẹ́ sí mi, ìrọ́ ni yíò lẹ́yìn gbàtí Annabi sallallahu ti lọ Àwọn kan tó wá ń bẹ, àwọn tó wá tún sọ pé Ọlọ́run àbá àti lè rí láyé bẹ́ẹ̀ náà lè rí ní alkiyama tí wọ́n ti ń polongo àkídà yìí sí ẹ̀mí àwọn èèyàn náà lè yóò fi mọ̀ ipé bú ṣe lẹ́wò kí nǹkan kó mọ níwọ̀n bá tó bá ti yẹ gín nínú tí kò kí ń ṣe àkídà alùsúnà wal jamaa àwọn afá nke a'a kí ló tẹ́ ma ń kọ́ndọ́mà àwọn tẹ̀blígì báyìí tí bá náà ń ṣe súnà bẹ́ẹ̀ ni àlàyé tí ń jẹ́ kí àwọn ọmọ kọ̀ndẹ̀mù wọn òun náà ni pé wọ́n nífẹ̀ẹ́ wọn wọn ọ̀fẹ́ kó ṣe pé ìmọ̀ pàpù mọ́ra páwọn ṣe súnà wọ́n mọ̀ láwọn ṣe súnà lábẹ́ ìtakò súnà Nabi sallallahu alaihi wasallam ẹlòmínà ń pè ní pé kí ló bí àwọn tmc bí àwọn tàdọ́múnù bí àwọn tààwúnù kí ló rí tẹ́yìn mọ́ takù wọn báyìí bẹ́ẹ̀ ni a takù wọn látara pé èyàn ní ìfẹ́ wọn ipé kí wọ́n fi lè ṣe súnà Nabi sallallahu alaihi wasallam kí wọ́n má ṣe bídá Nabi torí táwọn náà bá jáde ó ní alù súnà làwọn àmọ́ àwọn kẹ́kẹ́ ń bẹ tó yingin nínú Nabi sallallahu alaihi wasallam tó ṣe pé àlàyé gbọdọ̀ tí mọ́ wáyé lérí rẹ̀ tó yẹ pé kọ̀ wá sí ọ̀nà tí ẹ fi lè lẹ́ẹ̀lẹ́ máa wà nínú kíní yìí kẹ́ẹ̀sì máa rí kẹ́ẹ̀rí tí jẹ́ súnà mẹ́sàn lọ́sọ́lá mọ̀ ṣe kẹ́ẹ̀ máa ṣe ń tọ́ tako súnà mẹ́bí yìí máa ni mo sọ ẹni àwọn gbà pé gbogbo ẹni tí mánì rí ọba pé láyé

so eléyìí ń bẹ nínú nǹkan gbòógì tó ní agbára tí ó sì rújú níbi pé àbí wọ́n nígbàgbọ́ bẹ́ẹ̀ àbí wọ́n nígbàgbọ́ bẹ́ẹ̀ so bákanáà wọ́n á sì máa ń rẹ́ sí ìmáni àwọn èèyàn pẹ̀lú ìjáde ìjáde náà fi ń rẹ́ sí ìmáni àwọn èèyàn kí lágbájá ah ti so yí ònà ẹwà àwọn tí mo dákọ lẹ́ẹ̀kanáà wọ́n ẹ̀nà Ikhwanul Muslimun tó pé àwọn ọmọ wọn ni àwọn tàdọ́mùnù ta áwúnù ta ẹ̀yìn eh, àti àwọn TMT tẹ́ bá ní pété kìtàlùsúnà wọ́n yóò tí wọ́n lójú lásọpá kìtàlùsúnà àwọn ọmọ ní súnà nẹ́bìlà wọ́n ń ṣe àmúlábẹ̀ ìṣe súnà nẹ́bìsọ̀ lọ́wọ́ tó ṣe pé nínú àkídà yín òun náà ni kó ṣe pé kẹrẹmọ́ ọ̀pẹ́tì gọ́ọ̀mẹ́ntì mi lábẹ́ gọ́ọ̀mẹ́ntì bá lọ ní tó jẹ́ gọ́ọ̀mẹ́ntì àpapọ̀ kí ló tẹ́ pé nígbàgbọ́ pé ẹ̀sìn ò tí lè ṣe é ṣe àti kó jẹ́ pé islamic government náà ni kí ló tó ṣe pé nínú àjùsọ́kan yín ni pé láti achieve islamic government yìí gbogbo bá ẹta jẹ́ ká pa ogbó gbogbo pé nìkan ta burú ẹnìkan ta ìdá jẹ́ ká filẹ̀ ẹnìkan tẹ́bọ́ jẹ́ ká filẹ̀ kásà kúrawájọ́ ká hijack islamic government ká hijack government ká bẹ̀rẹ̀ islamic government kí ló tó jẹ́ pé ìpèpè sí tawhid anabi sallallahu alaihi wasallam ń bẹnu àkídà yí pé tawhid yóò wàhálà ní mọ́ndálẹ̀ ẹmọ́ pèpè sí sorú eléyìí ní mọ̀pálù súnnà wọn búṣílẹ̀ òkú mọ́ níwọ̀n bàbá yìí nínú tó

tí wọ́n ń pààyàn àtàwọn tẹ̀kfírí tó kí ó gbìyàn ní kèfèrí àfẹ́ntúwà láàrin wọn táwọn wà ní ìlú ayé yóò mọ̀ yẹlùmí lẹ́nu pé àkírò tẹ́ tún tẹ́yìn lè tẹ́ àtakúrawa látara pé kí ni in tí ẹ̀yìn ṣe yìí kò bá mú ẹja okú ń bẹ́ so wọn ti rẹ̀ lájá okú ìjáde oṣù mẹ́rin kọ́ ní òmú ìmánì pé o gbọdọ̀ tẹ́ndà rẹ̀ sí àwọn tán wà nínú system tẹ̀blígì tó bá tẹ́ndà rẹ̀ sí wọn o lè rí wọn convince lérí rẹ̀ ìwọ tó bá ti yí ọ pé kíní yóò sí nínú tí ó mú imọ́ nìpé wọ́n ló kú láàrin wọn ẹgbẹ́ tá ti dálẹ̀ nìyíun gbogbo ìgbà tí ẹ di ẹgbẹ́ kalẹ̀ láwọn kan bá ti ń jáde kún ẹgbẹ́ làwọn kọmọ wọ̀bẹ̀ láwọn kan bá ti ń ni pé ẹ má bẹ́ẹ̀ làwọn tàdọ́múrin náà bẹ́ẹ̀ làwọn tàwàwùrin náà bẹ́ẹ̀ làwọn tmc náà bẹ́ẹ̀ làwọn tí wọ́n jẹ́ àwọn tẹ̀sírí náà àwọn tó ń tẹ̀lé jàbàtà kàkiri wọn àtàwọn bẹ́ẹ̀ so irú ẹ̀lẹ́ rí wọn túká tó lọ ti dá burú kalẹ̀ bẹ́ẹ̀ àwọn kẹsẹ́ ń kó àmì ọmọ wọ́bẹ̀ báwọn kẹsẹ́ ń kó àmì ọmọ wọ́bẹ̀ tó bá ti ń kílẹ̀ sáwọn kẹbàá ìpé àá tábúrú eléyìí ó ti rà kó mẹ́ àmìnà tó mọ̀ wà bẹ́ẹ̀ tó bí ó ṣe mọ̀ rí láburú nù fẹ́ wúrú àwọn tó clear ipa burú lánlá mẹ́gbé lọ́wọ́ àmọ́ tó ti lè bá nǹkan bá ṣe ń kó lákọ́ ní oòrùn wá ah, àwọn oníjẹ́ kí ní yóò tú o àwọn oníjẹ́ ó tú o kódà bí ọba lò kì mọ́ dáadáa ẹ̀sìn mọ́dá pẹ̀rẹ̀ tí ó mọ̀ sẹ́kù mẹ́ so òun ni pé alùsùnà wal jamaa nípa ọ̀rọ̀ al-iman bi ru'yatillah yẹn ni pé a ah, rírí ọlọ́run alùsùnà wọn dákẹ́ nígbàtàwọn mẹ́tẹ́zílà ń sọ pé ah, a lè rí tí a lè rí ọlọ́run Allah subhanahu wa ta'ala lan yura fi dunya wala fil akhirah tí kò sí rí láyé àti rí tó bá ń jẹun al-qiyamah náà alùsúnà dìde pé a ó dìdí erígbò kan nínú nǹkan tó sì pàtàkì nínú àkídà lẹ́yìn ìfẹ́

wọ́bí mẹ́láìkẹ́tìhì tí ó ma júwe pé yàn gba mẹ́láìkà gbọ́ wọ́bí rúsùlìhì tí ó ma júwe pé yàn gba òjíṣẹ́ Ọlọ́run bá gbọ́ kí ni nǹkan náà al-imanu bi ní kí ìkójòkó nínú ẹ̀míyàn kó dáyàn tó bá jẹ́ mùmìnì olùgbàgbọ́ òdodo tó Ọlọ́run gbogbo tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo wọ́n rí ọlọ́run ní jọ́gbìn alkiyama àyánán ní rírí kẹtẹkẹtẹ láńtọ́ rírí ojú kẹtẹkẹtẹ rírí ojú bí àbẹ̀tọ́rì him ṣékì tó yán tí wọ́n rí ọlọ́run pẹ̀lú ojú wọn kẹtẹkẹtẹ ṣékì tó wọ́n mú wákọ̀bàlẹ̀ tó clear wọ́n ni kàmẹ́ yàráwò ní àsìkò tó bá ti kó bá yọ laysa duna asahabun tí ó sì pé ẹ̀ṣújò kan bọ̀ lásìkò tó bá yọ kétékété sẹ̀pẹ́lẹ̀ kan lè sọ fún mi pé jẹ́ kí n rí oòrùn wa kama yarawna al-qamara tó bá di mẹ́rìnlá

sẹ́rì pé mo sọ lẹ́ẹ̀kan ipé Sheikhul Islam Taymiyya rahimahullah wọ́n ń fi ọ̀rọ̀ yìí rẹ̀ ẹ̀rí pé tàbí bẹ̀rẹ̀ rẹ̀ wà kọ́jì wọ́n ni dájúdájú omi pé o nídi bí àkídà Mu'tazila yìí bó ṣe kó spread tó táwọn gbà pé àlè rọ́lọ́run tó pé tàbá ń tríta àwọn tẹnumọ̀ pé alìsúnà pé inú tèmi sọ fún ọ kò ní pé ọlọ́run subhanahu wa ta'ala inú àkídà tí ó wá látọ̀dọ̀ mẹ́sọ̀rọ̀ sọ́lá pé a rí ọlọ́run tó bá di ní ọjọ́gbìn alkiyama yajibu 'ala al-muslim an ya'taqida bima akhbara Allahu bihi ó ọba tó ṣe pé agbọ́dọ̀ máa gba ohun tó bá sọ fún wa gbọ́ ni tọ́lọ bá fún wa ní nǹkan kan níròyìn pé nǹkan yóò ṣẹlẹ̀ agbọ́dọ̀ gbàgbọ́ wa ma akbara bí rasuluhu sallallahu alaihi wasallam intanet sallallahu alaihi wasallam bá fún wa níròyìn pé yóò ṣẹlẹ̀ min umuri ghaib ní ọ̀rọ̀ tó ṣe pé èyàn lè rí o lè fojú rẹ̀ rí báyìí àmọ́ sọ wọn pé wa min umuri daril akhirah nínú àwọn ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ tó bá jọ́gbìn del kiyama àti ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ nínú sàárè ẹ́rìkín tí ó ṣẹlẹ̀ nínú sàárè kìí ṣe ń tàlẹ̀ fojú rí so bákanáà tí ó ṣẹlẹ̀ jọ́gbìn del kiyama kìí ṣe ń tàlẹ̀ sami'na wa ata'na agbọ́ àṣìṣẹ́ láti máa tẹ̀lé náà ni a ti wà ń ṣàkọ́dìna a ti dì sínú ẹ̀mí wa kódà sawa'an adraka zalika bi aqlihi aw lam yudrik bí alákàí rẹ̀ ọwọ́nú lákàí rẹ̀ lọ́yọ̀ ọ̀rọ̀ tán sọ tọ́lọ̀ sọ fún ọ̀run bí orí lákàí wọ̀ nínú lákàí rẹ̀ àbí kò ráyé wọ̀ tó sáti kọ́kọ́ gbọ́ náà pé ọlọ́run lọ sọ báyìí

قل إنما الشيطان يريد أن يقول إنما الخمر والميسر والأنصاب والأزلام رجز من عمل الشيطان فاجتنبوه بقوال إنما الشيطان يريد أن يوقي بينكم العداوة والبغضاء بطول نصرك إما متما إما تاكتما إجنسي تريد شيء ديني أتمم تتتتا إجنسي أواني إنما الشيطان أنت يريد لا ترى تتي إشو يوقع بينكم العداوة يدغط عليه فيني فلن توبا تن توبا باتا تتي توبا جي ولي فهمنا ونو ما وجو تو نو جيو padà ni yo mo so ni tí ó di osinu àwọn tó ní ka iro a free mind nan lo irọ́ ni irọ́ ni kò sí on to so kódà tó bá tátọ́ bá jẹ́ lónìí bàbá tí ń dúó di bàbá jẹ̀ búhun inú sínú rẹ̀ ọmọ bí ọ ìkàgbé bàbá búhun ní àjíbá inú sí so ẹ mọ̀ ní bẹ́ẹ̀rẹ̀ ní khamr ọtí ẹ́dìkẹ́ àwọn agbúrú rẹ̀ hàn ipé ọtí tí ẹ bá mọ̀ tán èèyàn yà láì lójú so èèyàn pé á nítorí mìíràn mọ̀ sí ilé ìwọ̀nà lákàíwàá àwọn kan mẹ́wàá ẹwù zìzìnà náà nìsìn lúwa ní wọ́n ṣe zìnà so yóò rí gbọ́ pé ìtànsọ eh, ah, ni pé ẹni tó yàn bá bọ́mẹ̀ zìzìnà inú ló lè dùn sí ọ ẹni tó yàn bá inú ló lè dùn sallallahu alaihi wasallam ó ní pé àwọn àwọn ń tàwọn o ó ní àníkà sọ́lá adìlì fi zìnà yọ̀ndá fún mi ẹ̀ẹ́kí yọ̀ndá fún ọkọ̀mọ̀dé ìfìnà ọ̀dọ́lọ́mọ̀ ohun anábi ni ayọ̀rọ̀díkà an túfọ̀ albi ummik tí ó dùnmọ́ ẹnìkan bá ń bá ìyá àti ẹ̀nà ìzìnà nílá ní rárá ó ní tí ó dùnmọ́ tán bá ń bá ọmọ ìyá rẹ̀ ìzìnà ní rárá ọmọ tó bí kán bá ìzìnà ní bá ṣe alẹ́sọ̀rọ̀ sálàmù afọwọ́sí láyà aláwọ̀ alẹ́sọ̀rọ̀ tó kọ́ lọ́wọ́ mú àìsàn sí náà kò nínú ẹ̀mí lágbájá ẹni pé ọ̀dọ́ ọmọdọ́ yìí wọ́n bá ti ṣe páyà ẹ̀mí rẹ̀ so ẹwúrú àwọn kan táwọn náà bá nẹ́bí sọ̀lọ́ sọ́rọ̀ nípa ọ̀rọ̀ ọtí wọ́n ni anábì ah, oníkàmà mú sí máa bọ̀t ọtí yà á mọ́ fi sógun anábì ni alhamdulilá òun wà lẹ́yìn sọ̀bì dàwà ọtí òun gan kìí sógun ẹ̀rí pẹ̀tọ́ bá lẹ́lùmí sí wọ́n tẹ́ bá ń rí ẹni tí nǹkan bá ń ṣe bóyá níbi ẹ̀dọ̀ àbí níbi ṣùkú ẹni tó bá súnmọ́ àwọn doctors ó mọ̀ bí i píṣẹ́ mú ọtí tí ẹmú tí tó bá ní so àìmọ́yẹ lómi ní ìfún rẹ̀ ti rà tàbí ọwọ́ ìrìn ẹ̀kẹ́ ìfúkú rẹ̀ ti rà ẹ̀dọ̀ rẹ̀ ti bàjẹ́ so ìyẹn ló rí pé á àbúrúsí mẹ́ndì kìí ní ìgbà mẹ́wàá ń bẹ tí ọlọ́run ó ṣòfin tó gbófin ẹ̀kalẹ̀ láká ìlú onígbé láká ìlú lè gbé pé kí ló dé pé kí ló lè fà á o ẹjíkáwò lápẹjú ẹnẹ̀fẹ̀ lásùbà ní láìlá ẹ̀kẹ́ rákà mẹ́rin alátàrí mẹ́rin magrib mẹ́ta ìṣáì mẹ́rin kọwa ni kí ló dé fún ní ká máa

wọ́n lè wá ṣàlàyé pé àà ah, o lè wá báyìí o lè rí báyìí ríkáwù lápèjúwe ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó sọ fún wọn al-Qur'an ó ní sabiqu ila maghfiratin min rabbikum wa jannatin ardu as-samawati wal ardu u'iddat lil muttaqin olúwa ní ẹmọ tara tara tara tara ẹmọ fífẹ́ rẹ̀ samawati wal ard ó tó gbogbo sánwò sì tó lẹ́lẹ́ aljanna tẹ́nì kọ̀ọ̀kan ó tó gbogbo sánwò ni tó gbogbo ilẹ̀ẹ́lẹ̀ ṣẹ́rí pé làkáyò ní fẹ́ wọ̀n àmọ́ táwọn afẹ́fẹ́ tí láwọn afá bá ń ṣàlàyé fún yẹn gbà mí yóò wọ̀nà làkáyè ẹwù lápòjúwe tí ọmọ bá wà nínú oyún tó máa ń sọ fún pé sórí bí tọ́wà yìí wọ́n lọ síbì kan tí pé ibẹ̀ gbọ́ nìkan o lè ní 1 million ráyè yìí ẹ̀pá yìí ní oyún <laughs> tó tó tẹ́wù sí wájú yìí kò tó bẹ̀ kọwa ní wọ́n nìkan o lè ní 1 million kí ní tó pé wọ́n nìkan ló sì ní ní àìsí ní rọrùn ní rọrùn ní ó lè mí nìkan ti lé ní adúrú 1 tó bá padà délé ayé fóònù kan ní ìsìn ọ̀pẹ́ wá ra acres ẹnìkan ní ìsìn ẹlùmí ra 10 acres lóòrùn nìkan ẹwà wo ìdèdè inú oyún ẹwọ ẹnu oyún tí ẹwọ inú oyún tí ìran ilẹ̀ so lè ó fi ìyọ́ ọkọ̀ gbà ní pé Allah ṣe wí náà lọ́wọ́ tí wọ́n wá wọ́n lákàí rẹ̀ kọ̀ wọ́n lákàí rẹ̀ tí ń jẹ́ kíyàn jẹ́ múmi nínú bẹ́ẹ̀ náà ni kí o ní ààrẹ olúwọba subhanahu wa ta'ala ń jọgbìn alkiyama kí ebi sheikh islam tèmí àbá ṣe ń fi ọ̀rọ̀ yẹn rẹ̀ olúwọba subhanahu wa ta'ala ń gẹ́gẹ́ ló sọ nínú alkur'an ó ní ọ̀rọ̀ orí àwọn tí wọ́n jẹ́ àwọn kìfìrí an rabbi im yawma idhin la mahjubun adiwa anije kan rí Ọlọ́hun ba din je gbin alqiyama in pa wọ́n ní rí Ọlọ́hun Ọba so bakana ulu ba tuni ujuun yawma idhin nadira ulu ani àwọn ojú kan tó bá je gbin alqiyama nadira àwọn ji ó tutù ila rabbiha nadira o mo wo Ọlọ́hun

wọ́n ni àdíìsì olè tó ń wá mọ́lẹ́yìn kùránì yìí mínúta tó nígbàgbọ́ sí àdíìsì olè nígbàgbọ́ sí lẹ́yìn kùránì ó mì pé àníjì ìgbàgbọ́ sí àdíìsì lẹ́yìn kùránì máa ẹ̀wò sún lẹ́rí àwọn lẹ́rí àwọn náà tí náwọ́ tẹ́rì àmẹ́wà bí wọ́n pé sàábéwò ló gbọ́ lẹ́yìn náà àti ìtànẹ́sì lọ sẹ́wọ̀n tánàbí tó pàwọn kan bọ̀ wá lẹ́yìn mi inú ó sì jòkó lórí àgbàbá ìwọ́n fẹ̀gbẹ̀rọ wọ́n jẹun jú tán wọ́n a mọ̀ sọ pé máa wọ́n jẹ́ náà fi kitabillahi nahmed dì níta bá rí nìkùrán nìkan láàmà lò àmọ́ tó wọ́n náà àdíṣẹ́ àwọn onídì anábi ni wọ́n fún mi ní alkùrán àti tó tún ṣe dèjì alkùrán na irú rẹ̀ náà fún ẹni súnà anábi so àmá ẹni yóò dókè ń táwọn ẹ̀rí àwọn ọ̀nà bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó bá ti dín nánú nírin nánú kullu bid'a kufrun tánàbí lórí bẹ́ẹ̀ fún ni ọ̀hán ń tọ́ ń ṣe tó mọ̀ pé ẹwọ́ títà wọn ní wọ́bí ayà dìdì bá dá orí mi nínú ìgan tí wọ́n tó súnmọ́ jù títí tàwọn eléyìí gan lọ anábì ò sọ pé anábì ò sọ rí pé kúlù dídí àkófurun ẹ̀yìnlẹ̀ ń dáyà lẹ́ so lè ó ìtẹ́ bá ti mọ̀ ẹ̀rí tọ́bà máa wí ohun yóò takùtà àwọn sàábà Nabi sallallahu alaihi wasallam náà ni àwọn mẹ́rin tẹ́sílà àti mọ̀tí lọ́wọ́ gẹnu tó bá ń gbọ́ pé àkídà yìí tẹ́ ń sọ yìí gúlẹ̀ ti rí tẹ́ ń tó pàrà lè tẹ́ ìpolongo rẹ̀ káàkiri ìpọ́lọ́run àlérí láyé àti lè lálkìyàmà ọlọ́run kò sí rí rí ọ̀ nínú kí ń gbà tí ń bá ọlọ́wọ́ bá sọ̀rọ̀ wọ́n ni mo fẹ́ rí ọ ní mo fẹ́ rí ọ olúwa ni qala lan tarani qala lan tarani olúwa ni láìláì lán ẹni pé ní tí bí o lè ṣe láíláí láíláí sí lọ́rùn lọ́rùn wà mẹ́ ibi láíláí náà ni ìhìn kò sí lọ́rùn lọ́rùn bẹ́ ó ti yé bá wọn so wọ́n ni láíláí pé ọlọ́run ni láíláí ẹni kí abẹ̀tẹ́n sí dúnìyà mana fi àkírà wa ń kọ́ kò sí ń bẹ̀ olúwa ni walakin unzur ila al-jabal tí òun ó kèyí torí kó kèyí bí ilé wà bó ṣe wà náà ajẹ́kó rí nínú falamma tajalla rabbuhu lil jabal gbàtúlúwọ́ wá fara hàn òkè ja'alahu dakkan òkè bá fọ́ gbúrú bókè ah, ẹ̀rí àwọn nù pé a láyé àtàlùkìyàmà

kò ní fi fẹnúbọ̀ kan pé á gbélé yóò rí báyìí á ilé yìí rí báyìí irú ṣe sí yẹn tí mo ń sọ náà ni ṣe tí bá ń ṣe dìrásà àkídà lùsúnà wal jama'a yóò mọ̀ rí pé á lùsúnà ẹgbẹ́ bí ṣe islam tèmi àti sọ ipé a àjálù wà àrọ́fù bilhaq àwọn ni wọ́n ṣe dọ́gbadọ́gba jù ń bẹ̀rẹ̀ àwọn ẹ̀dẹ́ yẹn jù láyé alùsùnà mọ̀ òdodo ọdọdọ wọ́n tún ń tẹ àwọn tún ma ń sànú àwọn ẹ̀dá ọlọ́wọ́ bá jù so torí pé kí ni gbogbo ọ̀nà tó lè kó bá wọn ní ayẹ gbogbo nke ya tí ìjọba ẹ̀sìn lọ́kàn wá o ní àbíjọba ẹ̀sìn àbíjọba ẹ̀sìn àfikà òṣèlú kábílẹ̀ rí kí ní ọ̀yá alùsùnà òun torí pé kí ni ó yé wọn pé Ànábì sallallahu alaihi wasallam ó fi àwọn àsìkò kan lò láyé ìjọba tí èsì ìjọba ẹ̀sìn ìjọba kèfèrí sangilétí sánàbí sí wà lábẹ́ wọn dáwà Ànábì sallallahu alaihi wasallam sí ń lọ ohun òdì sọ́pọ̀ ẹ̀sìn rẹ̀ múná ti ń nígbàtí ìsá ni mọ́kírùn mi ìsánkírùn mi lọ ẹ̀sìn ni máa tó pè sáwídì ní pètè mílò tó yá alùsùn náà nù bákan alùsùn wal jamaa wọn ò ní ní dandan nípe tà nítàbá ilé rí ìjọba yìí tàbí arabi táwọn boko haram tó lè tọ́tàn ti fèrí wo tàbí fèrí gbági nù tí pé táwọn òbí ilé rí islamic government yìí àti káwọn dàúgbò ẹ̀rú mọ́ra káwọn dàrú annabi sallallahu alaihi wasallam hadith rẹ̀ ó ní la tatamannaw liqa al-aduw ni ẹ máa retí pé ẹ fẹ́ lọ lè bá ọ̀tá já pé ọ̀tá ẹ máa lọ bá wọn já wọ́sàlùlọ́ ẹ̀sàlámẹ́ta wal àfíà ẹ máa bèèrè àláfíà kẹ́ máa bẹ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ máa bẹ ní rọrùn ní kẹ́ máa bèèrè ẹ máa lọ lè fọwọ́ fáwọ́ alá kí lọ́nà lè kọ́ bọ̀rọ̀ gbogbo ìgbà yínyìn fún wọn lè kọjá pàndú rọ̀ lè kọjá ilé sí kí ni torí kí ni adẹ́bìnlá tó sàmẹ́ náà lè kọ́ àjò wí ẹ̀yàn ma ránkà pé kọ́ta ọkàtẹ̀ pàdé ọ̀tà kápàtẹ̀ ọ̀tà kápàtẹ̀ ọ̀dá tọ́ àmọ́yọ́ tó bá ti pé bá pàdé wọn tí jihad òdodo dé tọ́ jáde ẹlọ́lẹ́jà tẹ́yìn bá sẹ́kù tọ́ sẹ́kù tí ó bá sẹ́kù so in ti sí alùsùn àjàmọ́ àmì tẹ́ bá gbogbo àwọn gbogbo àwọn tó ń jẹ́ oníròrí burúkú yìí link mọ́ra wọn ẹwúrú ni àwọn ṣíà náà ṣíà náà gbàgbọ́ pé gbogbo táwọn bá ti wà àti káwọn ó gbé ẹ̀sìn dé pé táwọn padà àìjá kí government irú ẹni tí ti zari àwọn náà ṣe zẹ́kìzẹ́kì àbí òní jẹ́ tẹ́ bá wo àwọn clips kan táwọn èèyàn send sórí sórí sórí net lẹ́nu gbà tí àṣírí wọ́n tú yìí ọkùnrin àà àwọn eléyìí ẹ̀mí pé àwọn náà ń ṣe ìjọba tí wọ́n lọ́tọ̀ ní zẹ́kìzẹ́kì ni president wọ́n ní àwọn gọ́ọ̀nà tí wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ demonstrate fún wọ́n red carpet fún red carpet bí ẹ red carpet fún president ni wọ́n mọ̀ pàrédì ẹgbọ́n pàrédì fún president gẹ̀gán tẹ́lọ̀ pàwọn ilé wọn lẹ́sìn sín ayé na fẹ́ jẹ irú ẹ̀rọ àwọn ìkọwànù mùsùlùmí náà wọn lẹ́sìn sín ayé na fẹ́ jẹ so alùsùn ọjà máa n tó kàn kẹbọ kókò lórílẹ̀ ayé n tó kàn ọ̀nàbí ọlọ́run náà ni tó kí ẹ ẹ̀sìn olúwa súnà lẹ́fẹ̀ ọlọ́sọ́lọ́m kó fẹsẹ̀ múlẹ̀ lórílẹ̀ ayé àwọn nígbàkókí tó bá ti fẹsẹ̀ múlẹ̀ kódà kan wà lábẹ́ ìjọba tí ó lọ ẹ̀sìn táwọn ti bá ń bẹ lábẹ̀rẹ̀ bá ti gbọ́ ẹ̀sìn yé ẹ̀sìn ọmọ lóra rẹ̀ tó ìfì ọlọ́wọ́ bọ́ mọ ìdáwọ́lá yóò mọ lóra rẹ̀ yóò mọ ṣẹ lórí ayé ni so òun ni pé nígbàtí ọlọ́wọ́ bá sọ báyìí àwọn mùsẹ́sílẹ̀ ń tọ̀ ayà yìí ni pẹ̀lú ànábì Mùsá fi hàn pé a lè rí ọlọ́run a ah, Al-Qur'an tó wá tún sọ báyìí nǹkan a jẹ́ pé kẹ́ kíyèsí àwọn ìtẹ́ dìmọ́wọ̀n lántàrá ní ìtumọ̀ rẹ̀ ní pé nílé ayé yóò lè rí ọlọ́run nílé ayé àwọn àdíkà Ànábì sallallahu alaihi wasallam ní tó wọ́n ń bẹ̀rẹ̀ kẹtẹ́ كما ترون البدر كما ترون القمر ليله بدر لا تضامون بقى نايا قران كتو متون سوقي للذين احسنوا الحسنى والزياده للذين احسنوا الحسنى والزياده كل وان بغن تو با دادا اي تو ولا كداري قلوا بان سبحانه وتعالى lẹ́lẹ́ni wọ́n rí alhusna dáadáa tó bá ní ẹgbùn alkiyama lẹ́gbà tó bá rí dáadáa tó yànà ní kí aljanna ó wá tún ní wọ ziyada sallallahu alaihi wa ṣàlàyé túnmọ̀ ziyada wọn wọ́n ni annazaru ila wajhihi alkarim wọ́n ni wíwo olórírí ọlọ́wọ́ bá sheikh wa ni nínú tí a ẹni tó bá jẹ́ mùsùlùmí ẹni ìjìnú orí ọlọ́wọ́ wọ́n kọ́kọ́ rí fi arsatil qiyama yarawnahu subhanahu wa hum fi arsatil qiyama wọ́n rí ọlọ́run nígbàtí tó bá wà ní ìgbéǹdé alkiyama ẹni tó ń gbà tó lọ bá ní kó ń kàlùkà dìde kàlùkọ́ olúwa ma dìde anẹ́bí sallallahu alaihi wasallam hadith aisha radiyallahu anha ibn abbas ní anẹ́bí sallallahu alaihi wasallam sọ hadith aisha ó ní yub'athu al-khalq aw yub'ath kullu an-nas uratan huffatan ghurlan anẹ́bí ní tó bá jẹ́ ọgbìn alkiyama wọ́n gbé ń kálukú ọmọ ènìyàn dìde àtọkùnrin àtobìnrin gúrùnlẹ́ni àwọn ọkùnrin gan wọ́n wà ní aládọ̀dọ́ ni ẹnikà àdọ̀dọ́ kama bada'na awwalil khalq tu'idu gbọ́nà ṣe dára gangan láti padà sọ́dọ̀ rẹ̀ níjọ tí aisha gbọ́ àdísì yọ́dọ̀ Nabi sallallahu alaihi wasallam ah wọ́n sọ fún àìsànlẹ́sọ̀lọ́sán hmm. sọ pé al'amur ashad ọ̀rọ̀ lè tayọ pé ẹnìkan mọ̀ wọ ẹnìkan jọ yìí ọ̀rọ̀ lè tayọ pé ẹnìkan mọ̀ wọ ẹnìkan àwọn onítẹ́nikẹ́nikọ́ onítẹ́nikan rí tó jọ yìí tí olówó bá gbọ́n kálukú dìde náà lọ́nkọ́nà al-Qur'an ipe idha zulzilatil ardu zilzalaha wa akhrajatil ardu athqalaha jọ ìlú yẹ kí yẹni kẹrù lẹ́yìn ìgbà tí wọ́n bá kú tí wọ́n bá díyàn mọ́nú sáré tí wọ́n bá jí pé ọwá ju ó kẹ fún egbó rẹ̀ gbẹ́ olóòrùn tó wá gbé dìde ilé wa mí títítítítí tó wà máa kó gbìyàn jáde gbìyàn tí lẹ́nu mi ó yẹmọ jáde yẹmọ jáde yẹmọ jáde so akhrajat al-ardh ọmọ yọ máa fi wà qala bí anna rabbaka awhalaha olúwa ló ní kí ma ti ń jáde o olúwa ló ní ma ti ń jáde tún kọlùkúnwá tán tọ́ olúwa bá subhanahu wa ta'ala onan pè ibùdá dúró nù so annabi sallallahu alaihi wasallam hadith rẹ̀ mi ó ní ogun yóò bu ẹlòmí níjọ́ yìí tó ṣe pé oògùn rẹ̀ gangan yóò mú yóò mú ìtì rẹ̀ ní ogun tí ó jáde láàrọ̀ ẹ̀dá mẹ́rìnyàn níjọ́ yìí níjọ́ gbìnà ní ìjọ tó lọ́mọ́lá ní kálukú dúró yìí tó lọ́bá subhanahu wa ta'ala yọ́kàndà kálukú dúró rẹ̀ tó ń kálukú gbáhùn ní wà má bóhùn sí ma níwájú ọlọ́wọ́ bá àwọn iṣẹ́ rí àwọn ìwà rí akédà rí ẹ̀sìn rí ìdáfàdà lórí ẹ̀sìn ọlọ́wọ́ bá àwọn ọjọ́ níwà ní ní sọ́nà hadith Abu Hurairah kọ́lá àti Muslim tó sábà ẹ̀tún يظلهم الله يوم لا ظل إلا ظله نبينا ومجي كم به نجوت كسبو بككا قلوا الله سبحانه وتعالى من حديث النبي أجيكو يقول yóò wá sílẹ̀ kò ní ju bí ìgbọ́n kan lọ́mọ́ sí ọpọlọ ọmọ ìdámẹ́niyàn ní oòrùn ẹwọ lónìí bí oòrùn ti jìnà lọ́rọ̀ ọmọ imá sáwọn yẹn ní kó fi jìnà sí wa gbàmí àti àìníjáde wọn lóòrùn yìí lágbára yóò kú bí ìgbọ́n kan báyìí níjọ́ yìí nígbòmí nínú àwọn hadith mi ò ní ọpọlọ ẹlòmí yóò mọ̀ ṣe sọ̀kọ̀sọ̀kọ̀sọ̀kọ̀sọ̀kọ̀ látara bí ìdínà bí ohun bí ó ṣe súnmọ́ tó ọlọ́wà ní bí wàhálà ìbáṣẹlẹ̀ òkó wá tó àwọn kan wá ń bẹ wọ́n wá ń bẹ lábẹ́ bùkẹ́ wọn lọ́njọ́ yìí ọkà àwọn méje alẹ́ìmáàmù ààdẹ ẹni tó gbadọgba láàrin aráàlú láàrin àwọn tí ń kó jẹ́ òní fámílì mi lè jìn fífọ́ wọn òní ilé yìí àwọn tayọjọ́ rẹ̀ ní jìn fífọ́ wọn tó mọ́ wá àwọn kan lè abẹ́lómi aṣáájú láàrin àdúgbò tí ó mọ́ yàn kan jẹ́ tí ó mọ́ ṣe tí ó pé alábòsí ni sàbòsí fún yàwó sàbòsí fọ́mọ níyàwó méjì níyàwó mẹ́ta níyàwó mẹ́rin pàkàtì ma mójú tó kan ma fi ká sàbòsí fún kan aláhì gbogbo àwọn ènìyàn olè sílà bẹ́ ànú ọlọ́njọ́ yìí pàtó wà lábí ànú ọlọ́njọ́ nìyàn tó bá jẹ́ níbi tó bá ti jẹ́ aṣáájú tó sọ̀rọ̀ mójú tó pẹ̀lú dọ́gbadọ́gba irú ẹni àkọ́kọ́ náà ẹlẹ́kejì aṣáàbù náṣà fi ìbádàtì Allah ọ̀dọ́ èèyàn tó ṣe pé ńgbà tí ó bẹ̀rẹ̀ láti máa tẹ̀sìn tí ó di ọ̀dọ́ ìṣẹ̀sìn ọlọ́ọ̀bá ibẹ̀ ló jí sí kò fi ọ̀dọ́ ṣe rán dáradára torí pé kí ni àsìkò ọ̀dọ́ ìyàsìkò tí èèyàn máa ń fẹ́ràn gbogbo rán dáradára ní tó wọ́n ó fi ṣèrànù tí wọ́n fi jó kí tí wọ́n fi ṣe ìsìná kí tí wọ́n fi lépo obìnrin kí tí pé tí ń ṣe náà ni pé ẹ̀sìn ọlọ́run ọba nígbà kan yí máa ń sọ ẹni tó bá fẹ́ jẹ́ ọ̀dọ́ tí ó bá bọ́ sínú ẹ̀sìn ọlọ́run nílùú lọrin títà máa fi ń bẹ̀rẹ̀ ní sáwí àmọ́ lónìí ó ti clear ó ti yé ẹ̀sìn pọ̀ ńlẹ̀ ọ̀tayọ sáwí tí bá tẹ̀sán bá ń ti babalabala rẹ̀ kankan ètò táwí torí táwí ó ní dé tó wọ̀ lọ́rin àfáàlímì ṣe ẹ̀yìn táwí tó bá jẹun táwí ẹ̀sùn táwí rẹ̀ fún wa àfáàlímì ṣe mòlúdì ẹ̀sọ́ tí bá jẹ́ ṣe mòlúdì ẹ̀ká gbọ́ bẹ́ẹ̀ni gbogbo àwọn afá jìnkan jìnkan jìnkan tó wà ń lọrin kò ní kàràtú ni ẹ̀ẹ̀takùsí ni mo ètò táwí òun ní táwí bàtàrí ó bẹ̀rẹ̀ lọrin tẹ́bà ń ka ẹlọ́lẹ̀ ka súfíìsìm ní lọrin wọ́n ni lè wúrì dí bóyá ní 19 kìní kan náà ni wọ́n gbèdé bẹ́ẹ̀nà ni ti ti kìní náà ti kàdìríyà ti jà ní àmúdákọrun 19 ẹni tó gbèdé kú títí kàdìríyà náà nílé ìdálẹ́gbẹ̀ẹ́ 1930 kìní kẹlẹ́ tó gbèdé kú àbí 1970 kìíní kan ní 60 sàfùnlá 60 náà tó gbédé kú tó mi pé òun làkọ́kọ́ ìtọ́kọ́ gbédé tó ń lọ làkọ́kọ́ ìtọ́kọ́ gbédé ní kòkò sí nínú tàn lọ́rin nípìnlẹ̀ àwọn ilé méjì gan wọ́n ló kọ́ lé wọn tó ń jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kèése lé oní ohun súfì òun náà ń jẹ́ kèése lé oníwìrì kèése lé onítọ̀ríkà súnà nẹ́bí sallallahu alaihi wasallam tí pínà lọ́wọ́ lórí kẹsẹ̀bọ̀ ní ń ṣe ọ̀dọ́ tó dìde sínú ẹ̀sìn rọ̀ ṣáàbù lẹ́ṣà fi ibadatillah tí pín bẹ̀ ló sì dàgbà sí ó sì kú lórí rẹ̀ náà lórí ìṣẹ̀sìn náà lẹ́yìn náà rajulani tahabba fillah àwọn èèyàn méjì tó kán nífẹ̀ẹ́ ara wọn tí pín tó tọ́ náà ìsìn nífẹ̀ẹ́ ara wọn ìṣẹ́mà alayhi wa tafarraqa tí wọ́n papọ̀ wọ́n ìfẹ́ ẹ̀sìn náà ni wọ́n fi pàdé wọ́n tún fi fira wọn lẹ̀ anábìnú àwọn báyìí wọ́n bẹ̀ lábẹ́ gòkè mi ọlọ́wọ̀n bá so bákan náà ẹni tó ṣe pé tó bá fúnyàn ní nǹkan yóò fi nǹkan yẹn pamá tó yẹ pé ọwọ́ òsì rẹ̀ òní mọ̀ púpọ̀ tó ná nǹkan ẹni tó bá péré ṣe ń ṣègbésí ayé rẹ̀ olúwa ní òun pè záfù àyè kalẹ̀ fún rẹ̀ ní irú ajé òun kìyàmà so bákan ẹni tó ṣe pé ó ń rí àǹfààní láti ṣe zìná ó ń rí àǹfààní àti ṣe zìná wọn ni ah ìníṣe anábì ni wọ́n wà ní abẹ́ gòkè ọlọ́run tó bá kanáà ẹni tó ṣe pé rajulun qalbuhu mu'allaqun bil masjid náà tó kí gbogbo gbà lọ́lẹ̀mí rẹ̀ mú wá mọ́ṣálásí ìtumọ̀ rẹ̀ ní pẹ́mì rẹ̀ mú wá tó bá ti káyí àtẹ́tùmọ̀ wọ́n pé ẹ̀yà látàrí ti fẹ́ tó wọ́n ti kára kára tẹ́tùmọ̀ pé mọ́gárí fẹ́ tó tó kí bí sí máa ń lòsẹ̀ ní ayé ti ẹnu tó bá kú bẹ́ẹ̀ anábìdá àwọn ènìyàn wọ́n wà ní abẹ́ gòkè ọlọ́run ọba so torí pé àwọn tó bá ń jẹ́ olùgbàgbọ́ òdodo ní àrọ́sọ̀ ọ̀run ẹni pé níbi gbangba yẹn àwọn tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo wọ́n rí ọlọ́wọ́ bá ń jọ yìí àkọ́kọ́ nù ẹni pé nù àkídàlù fún ọjà máa nù so bákanáà thumma yarawna ubada dukhulil jannati lẹ́yìn náà wọ́n tó wá rí ọlọ́run lẹ́yìn bá tó tó bá kama yasha'u Allahu ta'ala àmọ́ rírí tí wọ́n rí ọlọ́run tó bá tọ́ máa tí bá ti wá bákanáà kò sí tọ́ kàn bẹ́ tó bá ṣe wú ọlọ́run nínú ṣe ní gbogbo ẹn tó bá jẹ́ máa jẹ́ o rí wọn so lè jẹ́ pé n tó jẹ́ ìpìnlẹ̀ nínú àkídà lùsùnà ni tó pé èèyàn ìwòlè rọ́lọ́wọ́ bá láyé kò sí mọ̀kọ́mọ̀ rẹ kí wọ́n mọ́ ní mọ́ lálọ́ ọlọ́run ó sì lálọ́ ọlọ́run ní lálọ́ ọlọ́run kàbí mo rọ́lọ́run ọlọ́run yọ tí ni ọlọ́run ó ní yọ tí ọ irọ́ ni irọ́ ní jẹba ìwòlè rí olúwọba láyé gbogbo tó bá gbà pé ìyẹn lè rí ọlọ́wọ́ba láyé ó tọ̀ tí islamu gbé wá ma lórí rọ́rọ̀ lára ò lérí so bẹ́ẹ̀rẹ̀ tó bá tó wá dí ní jọ́gbìnà kìyàmà ìgbà yẹn láwàárí ọlọ́run tó ti ń jẹ́ àtìsọ́kan mùsùlùmí gidi nù àmọ́ kí wọ́n ní àlúríláyé àtúnlélálì kìyàmà náà a àṣejù tó nìyí òun so eléyìí ni bishop islam ti ní rahimahullah tó fẹ́ ṣe kí wá ní àwọn nǹkan tí irú ìnígbàgbọ́ báyìí tí ó gbé sínú ẹni tó bá jẹ́ ẹni tó bá gbàgbọ́ tó bá dáhùn lójú pé á túbọ̀ bá subhanahu wa ta'ala ààrí ní alkiyama a máa lè rí ní ilé ayé ó torí pé kí ni olúwọba ẹ̀rẹ̀kùn káyà lẹ́kan títí tún bá wà kìyà tó bá tàbá tí àwọn aljanna bá wà aljanna tán hmm, tó bá wà aljanna tán wọ́n wà rí pé nǹkankan tó ń bẹ tí kò sí tí àwọn ní ọ̀rọ̀ olúwa ni kí ló tó kù fún yín ẹ ti dí àyè tó tó ṣe pé kò sí pé àà ìbànújẹ́ ni sintin jẹ́ bá wọn máa kò sí pé tí mo fẹ́ rí ní ìrí ẹ̀tì dí àyífẹ́ kí ní tó tún kù fún yín gan ọmọ àjẹ́nà wa ni ah kárí ọ ní náà lọ bá nílẹ̀ láàrin na ahsanul husna àwọn ojú kan wọ́n jẹ́ ojú tí ó tutù níjọ́ yẹn ila rabbiha nazira wọ́n sì máa wo lọ́wọ́ bá wọn kìtìkìtì báyìí so náà ni pé irú ẹni tó bá ní irú gbàgbọ́ báyìí yóò wò pé pé kò sí àdọ̀kan ẹ̀ kọ́lá ń bẹnu àdíta Nabi sallallahu alaihi wasallam tó ní Allahumma matti'ni inú àwọn àdúrà fìmítínà tí ó gbádùn bèlázàtì náwọ̀rí ila wajhika al-karim adùn tí ń bẹ níbi wíwo rírí ìwọlọ́run ọba wíwo ojú ìwọlọ́run ojú tó pàtàkì tó kọ́dá Allahu Akbar nínú táfimọ̀ pé rírí olúwọba tá ń sọ yìí nínú nǹkan tí yìí fi bẹ́yàn kí wọ́n bẹ̀yàn bí wájí rẹ̀ nǹkan kan illa al aljanna lè yẹmà fi rírí ojú ọlọ́run aljanna lè yẹmà fi ń bẹ ọlọ́run ọba aljanna náà lè yẹmà fi ń bẹ ọlọ́run ọba tó lẹ́yìn náà ni tó ní ṣe pẹ̀lú àkídà ahli sunnah wal jama'a tí ó máa ń jẹ́ kí ìyẹn kó lè máa múra sí iṣẹ́ olóore lálẹ́kún ní gbogbo ọgbà láti lè máa jìnà sí nítorí ọba lóhun ọ̀fẹ́ ẹwúrú ta sọ ní ìsìn nípa ẹni àwọn tí olú ọba sọ nípa ipe wọ́n jẹ́ àwọn ọ̀dọ́ tó wà lábẹ́ gbogbo ọlọ́run bá omi pàwọn ènìyàn ní di mọ́kìfù yẹn gan ní kí tọ́lọ̀ bá ti dá oníkálukú lórí òun àwọn yìí wọ́n kọ̀ láǹfààní láti kọ́kọ́ rí ọlọ́run náà torí ìdádúró yìí yóò lágbára dépò pé gbogbo àwọn anábí ọlọ́run àwọn èèyàn nàbí lọ́yí adam tí lóhun lè déwájú ọlọ́run ibrahim نبي الله نوح نبي الله موسى نبي الله عيسى عليه السلام أولا ولدي واجه الله nígbé ìlà àlọ́sọ́lá nẹ́bí sallallahu alaihi wasallam òun ní àwọn ilé bọ́lọ̀ ń pé ọlọ́run tí ẹ̀ dájọ́ dájọ́ fún wọn ẹni wípé káta ti kọ́ dájọ́ náà pé ti ẹ̀kọ́ kọ́ tí wọ́n kalẹ̀ ẹni tó bá ní kámọ́ lọ́mẹ́ ẹni tó bá lọ nájọ́ lọ nájọ́ ṣe tirúṣẹ́ wọn so ọlọ́run àlẹ́tọ́ mo ti gbọ́ ṣe tirúṣẹ́ wọn yìí náà anẹ́bí sallallahu alaihi wasallam kí rò pé annabi ó pàtàkì ọlọ́run bá ní pàtàkì tó ní agbára ó lé ní gan ọlọ́run ni ó fomula láwọn gbólóhùn kan onímà ma kan ẹ̀fọ́lọ́run ọlọ́run wà fúnmi láwọn gbólóhùn kan yìí lè mú ní rabbi kelmatin tí wà fúnmi láwọn gbólóhùn kan yóò kàn ni ni tí mo ní tí mo kún fẹ́ bèèrè ní pé sáàtì kọ́kọ́ tú àwọn ẹni yìí kalẹ̀ ṣe ṣirúṣẹ́ wọn ṣòro wọn abẹ́rẹ̀ ṣirúṣẹ́ ìṣùpẹ́ àkọ́kọ́ tá nẹ́bí sọ̀lọ́ sọ́lọ́ tó kọ̀ ṣeré lẹ́yìn so onípẹ́ nẹ́bí sọ̀lọ́ sọ́lọ́ kìí ṣe tó láyà sọ́lọ́ wọn bá mùsùlùmí láyà sọ́lọ́ wọn mùsùlùmí kì láyà sọ́lọ́ wọn bá kí wọ́n gbọ́ pé nǹkan kan tó lè kó báyà níwájú ọlọ́ tó lè dá fìtínà kalẹ̀ fún ẹjọ́ ìjọ kìyàmà kí ọmọ wa gbìyànjú pé bó lè mínú ṣe wà ní irú irú nǹkan báyìí tó fi ṣe nǹkan tí ó bá mú fún mùsùlùmí kọ́nà ṣe wá nírú ẹ̀dá báwọn سبحانك اللهم وبحمدك نشهد ان لا ọ̀rọ̀ nìkan wọ́n ní kí ni ẹ̀rí tó jẹ́ kí nìkan lólùkú obìnrin kó jẹ́ ọ̀rọ̀ ẹ̀yà ونقول تبارك لمن القرآن يعني يا أيها النبي أعوذ بالله الرجيم يا أيها النبي قل أزواجك وبناتك ونساء المؤمنين يثنين عليهن من جلابيبهن في ذلك أدنى أن يعرف ولا يبين قل واني هو النبي صلى الله عليه وسلم قل أزواجك صفا ويعور وبناتك أتاهم بالعين ونساء المؤمنين أتوبهما وبين المؤمنين يثنين عليهن من جلابيبه. هو جلبابه؟ جلباب ربو جلباب فقجال جلباب جلابيب جمو جلباب نرى نقول جلبابا كلا نقول جلبابا إن كتيوب أوري بيلالين وما وجو ẹ̀rìkúrú ọdákọ ìyàwó ànẹ́bí ọdákọ àwọn ọmọ rẹ̀ ọdákọ gbogbo obìnrin mùmìnì gbogbo obìnrin mùmìnì tẹ́wà lẹ́wọ́ tẹ̀sírì ibn Kathir lórí ayà tí mọ̀ kàáyì asan kan wọ́n látọ̀dọ̀ Abdullahi ibn abẹ́ ibn abẹ́ ó wá ní amarallah amarallah olùwọ́bá pàṣẹ tẹ́wà sí ní àṣẹ olúwa kínú al'amru yaqtadil ojú àṣẹ olówọ́bá dandan lákọ̀ọ́gbọ́ olúwọ bá pa àwọn obìnrin láṣẹ ayin yasturna awratahun ika gbogbo owó wọn bí jalabibihin idha kharajna pẹ̀lú jilbab láti máa fẹ́ jáde kàbí jilbab bó wọ́n ni wa an yubdina aynan wahidatan bi ru'ya kọwàrọ̀ ayé ojú kankalẹ̀ nítorí kí wọ́n fẹ́ máa rí láti máa fi rí tó túnmọ̀ sí pé ibi tí nìkọ́bù ṣe dé tọ́kẹ́ bá ti ṣe tó pé kìnnàbọ́kù ẹ̀ èyàn rí net tí èyàn ti rí nàmbẹ̀ kò ní dìkò tó mọ́ tó ń yọ igi mú kalẹ̀ ìpé jú kalẹ̀ kọmọ rí pẹ́lẹ́ àbúkà rí ẹlẹ́ àbúrú rí ẹlẹ́ àbúrú rí àà kò bá ń so kíyàn àti burúkú àti so òní pé láti inú alukur'an yẹn àti ọlọ́run lọ́wọ́ mẹ́ bákan náà pẹ̀lú ọ̀rọ̀ àgbóyé àwọn sàhábà nàbì sallallahu alaihi wasallam so arígbóyé pé òfin ọlọ́run báyìí bákan náà bákan náà léwọ́nú alukur'an olúwọba ń ṣàlàyé pé ẹni ẹ̀wọ̀n láyé ògbódé náà zínẹ̀tẹ̀ òǹna nípa àwọn obìnrin wọn gbọdọ̀ ó túnmọ̀ sí pé tẹ́lùmí bá rí tí kèé ṣara àwọn ẹni yìí obìnrin ẹ̀ ti jẹ́ kẹ́ni ó gbẹ̀ṣẹ̀ ó jẹ́ kí rí òhò jẹ́ kan rí òhò so náà ni ẹlùmílẹ̀ àmọ́ ní pé ẹ̀yìn lámọ́bọ̀ arọ mi ni ha ipé ẹ̀yìn Abdullahi ibn Mas'ud ó ní Abdullahi ibn Abbas sọ pé alwajihu welcome ipé ojú àti ọwọ́ níbi tafsir yẹn yẹn ni pé mẹ́nu àfàtọ́ ní pé tóbìnrin bá ń kírun yẹn tí yóò yọ ojú rẹ̀ kalẹ̀ yóò sì yọ ọrùn ọwọ́ rẹ̀ kalẹ̀ so abdullahi ibn mas'ud òun ní lámà zahara minha yìí tó bá yọ kalẹ̀ níbẹ̀ oní pé bóyá ń gbà tó bẹ̀rẹ̀ máa rìn lọ tó gbogbo ojú rẹ̀ tán tí atẹ́gbọ́n bá fẹ́ tí aṣọ rẹ̀ wá yọ lábẹ́ hijabu rẹ̀ tó bá gbóyè jì sínú èdè lárúbáwá ti abdullahi ibn mas'ud yẹn òun lọ lọ torí pé kí ni tó ṣíjú kalẹ̀ ní ìsìn obìnrin tó ṣíjú kalẹ̀ sí ń lọ ṣe ọdọ̀ hara lọ àbí ó hàbẹ̀ hara rẹ̀ òun ló hàbẹ̀ hara rẹ̀ òun ló fi hàn kìí ṣe pé ojú òun hàn òun lòun fi ojú yẹn hàn kìí pé ojú yẹn hàn tó bá fi nǹkan bó òdìbò náà nù ló tún sí ní ó fi sí kalẹ̀ so a máa ṣọ́tán wí pé kò lọ so àwọn ẹ̀rí yẹn pọ̀ táwọn ma fi mú wá pé dandan ni nìkọ́ọ̀bù lílò so mẹ́nà àfẹ́ ìsọ́ní kejì dandan àmọ́ ìtò kílẹ̀ sí mi ò ní pé dandan ni so wọ́n lọ ọ̀hún àìlẹ̀ àà láti wà kí na ìnà sí na áwọ́ àkùtà lára ṣe náà ni pé kí yọ ọmọ jáàlù lọ́mọ lára ó kọ́ àìṣe ẹkùn ọmọdé wọn pẹ̀lú àṣìṣe lédè lárúbáwá ma lágbàjá àkítàtà fi hádà lámù nípa ó ṣàìmọ̀ níbi nǹkan tó ṣe yìí nípa àṣìṣe bóyá àṣìṣe tó ọmọ ọmọ àbá àṣìṣe yàn ọmọ àṣìṣe náà ni tí yàn ṣe

ṣùfàáhùn olùkọ̀dẹ̀yìn páríkẹ̀ rẹ̀ ti jóná súnmì pé ó ṣe kíni ó ṣe jùlẹ̀ tó wọ́n wá ní òun lọ́wọ́ sọ pé kí ló dé àmẹ́gbẹ̀pàpọ̀ nínú náà súnmì táwọn yẹn fẹ́ ló mẹ́ni pé páríkẹ̀ rẹ̀ jóná wọn fáwọn ní kó túmọ̀ شفعاء الخدين سبات نلوات يون القرآن والقواعد من النساء اللاتي لا يريدن النكاح ولا جناع عليهم أن يضعن ثيابهن يكي أعوان بيرين سنجاب لك قواعد من النساء سوى تتعب عنها ويا نعوان اللاتي لا يريدن النكاح تكون تاني اللقمة ولا جناع عليهن قلت لا يتفاق يكي وعوان بيكين ìdá ayàtọ̀ àná sí àbàhùn náà káwọn ó bọ́ ìbòrí ìlbábọ̀ kan máa olúwa tó wá parí rẹ̀ olúwa ayàtà àti fìnà khairun lahun kúrà káwọn náà káwọn náà tó bó ohun náà náà lórí orí fáwọn náà yìí náà ni jọ ìyáwó wa owó bojú wọ́n ni àà pí kí ló dé ṣe bó lúwa ní wal qawaidu minan nisaa ẹ̀yà rúgbó aláàtìlá ìrìnà lẹ́ká tó pẹ́ ẹ̀tún lè lọ́kọ̀ kẹ́kẹ́ mọ́ kò sáburú fún yín kẹ́kọ́ asọ́yìnlẹ̀ tó mọ́rọ̀ ara sọ pẹ̀lú ayàwó ìyáwó wa ní kí ọkà ayà wàyẹ̀ta àti ìsìnà irun làwọn náà kọ́ ká bojú náà tó dá fún so lè mọ̀ pọ́rọ̀ nìkan kìí ṣe ọ̀rọ̀ tí èyàn ní pé bọ́yá ẹ̀yìn pé ọlẹ́ tí ìgbà jí kìníkan kájà aláwọ̀ tó wọ́n sílẹ̀ mẹ́lójú ànẹ́kìtọ̀ lọ́wọ́ ẹ̀fẹ́lá yóò túnmọ̀ pé kìní yóò kí ń ṣe dandan náà yóò túnmọ̀ pé kìí ṣe dandan nígbà tálẹ́ ìdáwọ̀ mú sí kò sínú àyàtọ̀ mú sí lásìkò ànẹ́bì mọ̀mí náà mú sí ànẹ́bì náà wọ́n sì mọ̀ àwọn ẹ̀yìn lè dìná kódà wọ́n

náà ọlọ́wọ́ rẹ̀. nínú àwọn ìbéèrè tí àwọn ìṣẹ̀lẹ̀ lọ rẹ̀. náà. wọ́n ní ètò pé kódà àwọn aṣọ pé pé àwọn olùmọ̀ bí a ti kó bí ẹgbẹ́ àwọn tí ẹ̀jẹ̀ fún yàn látara bá ti lè dùn sí àwọn ìdí gba pààrọ̀ wọ́n máa fi gba ìjà bí pípẹ́ aṣọ yìí rọ́kùnrin ike yìí aṣọ mẹ́ta náà ni ó ṣe dédé rẹ̀ tí wọ́n lọ́wọ́ rẹ̀ náà àwọn ìmọ̀ tó kókó sínú rìbá ṣùgbọ́n rẹ̀ tó wá pé tààrọ́ dígbà tí wà tó jẹ́ yá jẹ́ndíyẹ̀dìn ti pẹ́jọ fúnra yín lẹ́ẹ̀kan náà ni bí kí tó ti pínlẹ̀ kan náà lẹ́jọ̀ ah, aṣọ yìí tèlò aṣọ yìí tó 20 naira ike yìí náà 20 naira kẹsì fi gbà padà wọn lọ wọ àìlà ní rí tí ó ti burú bẹ presently báyìí o náà. náà nínú ìbéèrè tó fún wa bí wọ́n ní kí ẹ ṣàlàyé fún wa àwọn fundamental belief àwọn ṣíà àti hmm. bóyá ìlú mi kan ti bá ìlú àwọn ìgbìmọ̀ ẹ̀ pàdé. sọ̀rọ̀ wa kọ́ ṣàlù fún wa àwọn afáàkùn náà inú àwọn ẹgbẹ́ tó le jù tó

ọmọ báwọn èèyàn kírun ó sì bèèrè lórí ọmọdánù tẹ padà nílé so eléyìí yàrá àwọn fọ́ndámẹ́ntà wọn ìpínlẹ̀ ọ̀nà bákan náà wọ́n ní ìgbàgbọ́ ike lẹ́yìn àmẹ́sọ̀ lọ́wọ́ àlẹ́sọ̀lọ́m àwọn ìmáàmù kan tó ń bẹ tí pé dèdè kò sálẹ́gbọ́ làwọn náà wà so ẹni ara wọn ni Hasan Hussein Ali àwọn ni wọ́n ń pè wọ́n ní ìmáàmù tí wọ́n gbogbo àwọn ènìyàn ara àwọn èèyàn pàtàkì nínú àwọn alìsúnnà ni ẹn tó dá àkídà tí wọ́n kalẹ̀ yahudi ni wọ́n ni abdullahi bin saba wọ́n lọ dá àkídà wọn kalẹ̀ so ó gbé àkídà wọn yẹ wá láti nù yahudi gbé wọn nù islam lẹ́gbàtà lẹ́sọ̀rọ̀sọ́lọ́m kútan so wàhálà rẹ̀ ó dá kalẹ̀ láìgbà tí àmì rẹ̀ ọlọ́ àmì tó Ali, lórí kàlífà ó Ali wàhálà rẹ̀ dédé pé alìsọ̀rọ̀sọ́lọ́m òun gan ó bínú sí àbúlá àbúrò sábà àmọ́ ìrò tó bá ti jẹ́ ìròrí èṣù ìsúsà mẹ́gbẹ́ lọ́wọ́ náà ni tí wọ́n ń sọ dédé pé àwọn kẹmẹ́rà wọn ti tọ́ gbà pé àwọn lè gan bí ọlọ́run rẹ̀ tùgbàtà lè mú wọn a lè ní kí wọ́n jó wọn níná wọ́n ìtún rẹ̀rìn pé yẹ ọ̀dà abẹ́mọ̀ jó wa ná ọlọ́run ni wọ́n fi àná jẹ́yàn tí ó sì mọ̀ bí aburú àkídà wọn ti ní agbára tó nínú àkídà wọn ni wọ́n gbà pé gbogbo àwọn sàábà nẹ́bì àtàwọn díẹ̀ nínú wọn kì í ṣe kìfèrí Abubakar Umar Usman kìfèrí ni wọ́n tí kí n fi kíní kan fún yín ẹni kan fẹ́ wọnú ọfẹ́ gba ẹ̀sìn ṣíà wọ́n sọ fún pé síwájú kó tó lè gba ẹ̀sìn àwọn wọ́n fẹ́ pé ṣàhádà fún so kí tó wá síbi yẹn lára tó jẹ́ àwọn àdìsọ́kà àwọn ṣíà òun náà ni pé gbogbo tí ó wá ti jẹ́ ìlànà súnnà ó di kéjì rẹ̀ náà ni tàwọn kọ́dà wọn bá débi pé tálùsúnnà bá wọ́n ròyìn ọlọ́run pé ọlọ́run tàwọn ọlọ́run tàwọn kọ́ so ọ̀rọ̀ wọn lè gan so àwọn náà ti bí súfí kalẹ̀ anábí súfí ọ̀tẹ́ bá rí tọwọ́ kí wọn ó yàtọ̀ gédégédé tí ìta náà gbé wa yọmọ wẹ́ ni òun fẹ́ pè kí nìyàn wọ́n ma ní tó clear sí ni ma olùkọ́ pé àwọn ìdálà lẹ́yìn ìgbà tí Sheikh Gumi tó kú tán tó pín sọ́nà méjì àwọn sálà kan bẹ̀ táwọn jẹ́ ìdálà tẹ̀wà ìdálà tẹ̀wà ìkọ́mọ̀tò bid'ah ìzálàtò eh, bídá àwọn ẹ̀kọ́ mẹ́tò súnnà kan mẹ́tò pé ìzálàtò màlìkíyà náà ń pè wọ́n àwọn gan da ọwọ́ kalẹ̀ kírun ni ki màlìkíyà náà fẹ́ padà yá kú lára àwọn ìzálà bídá àwọn ẹ̀kọ́ mẹ́tò súnnà àwọn ìzálà ah o lé mi o so ibu ninu odun tẹ́ àbá ti di pé ayin ìgbà tí ó kò sí síjí ma ṣe kùnmọ̀ ìbàbá Madina so bí àwọn náà wọ́n bẹ ní kíní wọn ní sango amọ̀lọ̀lẹ́ kírun lọ́lọ́ wọn so ìdálà ní omi ọmọ bídí àwẹ́ka tí wọ́n ń ṣe ní ìmáàmà wọn bẹ́ẹ̀ àwọn fẹ́lá tó ń bẹ náà ní kíṣí náà so mi ọmọ kankan mà wọ́n ní bídá kúrò àwọn tó ṣe débi pé àwọn kíkáwá tó ṣe àkíkọ̀ wọn kí ń pèèyàn kẹwẹ́ wá jẹun àkíkọ̀ wọ́n ṣe wọ́n ṣe tí wọ́n lọ ààrẹ náà nítorí gbogbo kẹfì bàbá ti tún níta mọ́sùkù pẹ̀lú súnà síná ní sọ bí súnà lọ ṣe mú sí lọ́wọ́ ètò kílẹ̀ sí náà ní pé tí ẹ̀wà fẹ́ ṣe àkókò ẹ̀wọ̀rọ̀ dáná ètò kílẹ̀ sí nìgan nù sí wà ṣe ẹ̀ẹ́ wọ́n kóra wọn kóra wọn jọ ṣẹgẹ́dẹ̀ báwọn tí wọ́n kúrò àwọn ọdún jórúkọ yíò sí kankan ìkúrẹ níjọ ìjórúkọ ààyè àwọn nìtàn ṣe tí ń jẹ́ bẹ́dà ní tẹ́tíkẹ́tẹ̀ báwọn àà kò tún tó burú mẹ́ kò tún tó burú mẹ́ tí wọ́n kúrò níjọ tó pé kò ìṣẹ́kọ́ yẹn ti bẹ́dà kankan kúràkẹ́ ìjókọ kúràkẹ́ tó yẹn nìkan pẹ́ tí ma pàṣẹ gbogbo yí wá bẹ́ lọ́kọ́ mi ní ìfúnṣọ́ ọgbọ̀nà fẹ́yàwó ní ìwọ̀n tó bá bẹ́ sùwà díkẹ́ gbọ́ wáyé àà ní ọkọ̀ náà aṣọ díẹ̀ níbi ẹ̀nà ibùn yà ìgbà mo ti sọ gbà tí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn republican sọ bídẹ̀ àwọn mo subahana aleykum salaam. ń bẹ náà àfẹ́sì tí wọ́n ní pé kò bá mú tó ń bẹ náà àfẹ́sì ní pé kò sí tó burú ń bẹ àmọ́ gbọ́n àfẹ́sì tó mọ́ tó kó yí tó dáa jù náà ní pé ọmọ pèèyàn sí

kò sí tó burú mẹ́ tuntun àmọ́ kí n kọ́ ọ̀kan ọ̀dà jù wọ́n ní pé azan méjì irun méjì tó máa ń pè ní ọjọ́ náà so torí nínú ẹni tó ṣe náà ni àwọn bá kẹsì sí kọ̀rọ̀dí ọ̀lọ́ àná tolúwa bá ti di pé ànábì sọ̀rọ̀ sọ́rọ̀ mi kò tolúwa so kẹsì sí ẹ̀rẹ́ takọ̀ àmọ́ tí ẹ bá ṣe ọ̀kan yẹn kò tó burú mẹ́ àmì ìrètọ́ pé bẹ́dà ni ẹni tó Ah, àwọn bá pẹ̀lú ìdíbò lè wọ́n jọ pàánù pọ̀ lẹ́ẹ̀kan náà òkè òsùmọ̀ mọ̀ fẹ́ ìmọ̀lẹ́ àwọn akẹ̀lẹ̀ òsùmọ̀ lọ́fẹ́ wí ẹ̀hún náà mẹ́láwọn kìlá fáwọn ṣùgbọ́n kò sí kankan àmọ́ ìtò dájú ẹ̀rẹ́ fún ti yán pé ìtò dájú náà ni ẹlẹ́ọ̀kan ẹwọ̀n náà rẹ̀ lọ́nà